يقول سمك رحمه الله تعالى كتاب الصلاة باب المواقيت في الحديث الثامن والثلاثين بعد المئة وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله وكان ظل الرجل كقوله ما لم يحضر وقت العصر ووقت العصر إيه؟ ما لم تسكر الشمس ووقت صلاة المغرب إيه؟ ما لم يغرب الشفق ووقت صلاة العشاء إلى نصف الليل الأوسط ووقت صلاة الصبح إيه؟ من طلوع الفجر أن هذا بالفضل والشر رواه مسلم الحمد لله أيوة تبقى في هذا الإسلام نكاح الجماع المرأة والأخوة الجماع وبدأت نكفي على الإخوة نكفى الصلاة والصلاة اللغة العربية تأتي بمعناها لتمع الصلاة مثل قال قلنا الدعاء الدعاء فلما ضاوني وصل عليهم إن الصلاة تتسكن لهم ما كادوا أفهم ما في أثبات yóò máa mú wọn ní ìbàlẹ̀ ọkàn. nínú àyà mi ọlọ́dún wọn láti sọ̀rọ̀ yàrá àhàdì nínú ọ̀nàmọ́ta abẹ́dẹ́. tẹ̀sí oríṣi méjì ló wá fún un. nínú àwọn tẹ̀sí méjèèjì ẹ̀wọ̀n láti dẹ̀rù àyà àhàdì nínú ọ̀nàmọ́ta abẹ́dẹ́. látàdúrà kẹ́kẹ́ kan náà tó wá fún un àwọn náà tẹ̀sí. تفسير كيجي ولا تصلي على أحد منهم مات أبدا أي صلاة الجنازة أو لو في رسول الله لكن في الذي لا الصلاة ثم هو بمعنى الدعاء ومن شريعة بسمع الصلاة وما التعبد لله تعالى بعبادة مبتدأة بالتكبير ومختتمة بالتسليم أبي التعبد لله تعالى بأقوال وأفعال مخصوصة مبتدأة بالتكبير ومحتسبة بالتكليف جوت بولر إذا ما أقوله حتى ما أنتك إذا دايته إذا ما أنتك فلو الله أكبر جوت ما أفعلك السلام عليكم هذا ينفع أن يلاقيه نذر حديث عليه ابن أبي طالب رضي الله عنه إذا أبو داود في ذلك الدارمين من أعطاه من كلا سنة قال النبي صلى الله عليه وسلم في مفتاح صلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم فقالوا ما أعرف ohun ma wá sọ gbogbo ohun tá à ń ṣe ń ṣe tẹ́lẹ̀ dè wọ̀ nígbà tá a bá ti bẹ̀rẹ̀ ẹ̀rọ òun náà nìkan ṣe ọ̀gbọ́n ọmọ ẹ̀sẹ̀. ohun tó ti padà sọ́dẹ̀ tọ́ òun náà ni ẹ̀sẹ̀ ti àwọn mí tó rẹ̀ أخاف من أمر المعيشة mọ عليه الصلاة بأقوال وأفعال ẹ tún. للتكبير ومحتسبة للتكبير في أمارة ثانية أتي أمارتك أتعدايا ثم انجرت إلى الله أكبر تسمع طريقين السلام عليكم لا شك وصيغة الصلاة نوعين الصلاة التي تأتي تكون من جهة الصلاة يتصل به أو صيغة التعبد لله تعالى بعبادته بأقواله وأفعاله مخصوصة مبتدأة بالتكبير ومختتمة بالتسليم أتلي فقط في عبادة عندي أتلي بعد في الصلاة عبادة يجوز كونوني كيف يقرأون لك يجوز كونوني في صورة لك تريد إليه kàmá sàkè òwúgbà kàmá ń ti àlàyé kí nǹkan kan nínú ti ṣe apáta àjọ agbọ́dọ̀ máa ti kún pé kí nǹkan yẹn kọ́ ìjọsìn. Lélẹ̀ ni ọ̀pọ̀lá wọlé ṣe àmàlí ọ̀pọ̀lá ló ti ṣe pàtàkì tó nílẹ̀ ìgbà àwọn tó ti ṣe pàtàkì tó nílẹ̀ ìgbà. Níbi tí ẹnu àwọn wàhálà ìwọ́n wọn jàre ó kò lórí wípé bíbí irun sílẹ̀ kọ́ owó kò fọ̀rọ̀ nílẹ̀ ìdẹ́kẹ̀fẹ́ rí sọ́lọ̀ ìdúró ẹ̀ náà sọ pé mẹ́tẹ́tọ̀ أصحاب النبي صلى الله عليه وآله وسلم على أن ترك شيء من أركان الإسلام كفر كاتفاقه مع الصلاة النور أما تعالى النبي صلى الله عليه وسلم يقول في في كاتفاقه nínú àwọn ìjọjúrí gbẹ̀yìn náà tí máa sọ yàtì kẹfẹ́rí bẹ́ẹ̀ ni wọ́n ti ṣe kò lórí pé tá a bá fi ràn sílẹ̀ àti kẹfẹ́rí mọ́. torí pé eléyìí má fi ràn sílẹ̀ má fi ràn rárẹ̀ má jọ ní ẹni tí ò fi ẹ ti mà gbẹ́ni tí ó fi ràn sílẹ̀ tí ò ní kí n bákan mẹ́ta àmì ẹ̀kọ́ ní ẹ̀kọ́ kókó ìyá jẹ̀ṣọ́wò ẹ̀ onáyìn kí èèyàn fi irun sílẹ̀ nítorí pé èèyàn wò kékeré sára ìsìlá ẹni tó bá fi irun sílẹ̀ nítorí pé èèyàn wò kékeré sára ìsìlá tọkọtẹkọ bí ìjìmá rẹ̀ ló ma gbogbo àlùmọ̀ pàtàkì lọ́wọ́ kò lórí ìgbẹ́ tó bá fi irun nítorí pé èèyàn wò kékeré sára ìsìlá kẹfẹ́ yìí sí àpẹẹrẹ nípa kó kẹfẹ́ yìí wàhálẹ́ǹdì àwọn ẹni tó dé kí wọn ti kírun tí wọn forúkọ lásán jẹ́ mùsùlùmí lérò wípé ìwà lẹ̀sìn pẹ̀sẹ̀ ìgbà tá a bá kírun àkírun ga ti di ẹ̀ka ìlà àwọn òbí lẹ̀ gbogbo ẹni tó bá ti lérò bẹ́ẹ̀ tó wá torí bẹ́ẹ̀ tó fìrun sílẹ̀ tó gbà wọ́n ti ẹ̀ka ìlà ọ̀hún ọ̀kà kẹfẹ́rẹ́. ثم يتفرع عن ذلك الحكم بقتله ثلاث ذاك بريني عدد الأربعة ويقتل كفرا لا حد هم بعض الذين بريني يتفرعون تري فاني وين فاني في أسوأ من فاني كيلو سلارة فاني في أسوأ wọlé ayẹyẹ tó kama ana òòlà ìwà onídjogún ẹnìkan gẹrù ti bẹ gbé ẹnìkan onídjogún rẹ wọlé àtàlà sẹlẹ yìí jẹ àkọ́kọ́ nínú àwọn tó ń bẹ wọn kékeré sílẹ̀ irú ẹ̀kọ́ tẹ̀ kírun yẹra rẹ wò wọn lè kó ti bọ́ sábẹ́ àwọn eléyìí tó ti wá sófò nìyẹn nítorí pé ẹni tí kò kírun torí pé wọn kírun sínú Islam lọ́kọ̀ káàkiri àwọn òbílẹ̀. oríṣi kejì òun náà ni mẹ́tẹ́rẹ́ tó kọ̀ dáadáa tẹ̀kẹ́ àtúnlẹ̀ wọ́tẹ̀ ẹ̀wọ́lẹ̀ ẹ̀tọ́ tìrú sílẹ̀ látàrí òròjú àti mẹ́lẹ́ irú àwọn eléyìí irú pọ̀ jù láwùjọ àwọn ètò ṣe é gbé ó lè pa arúgbó lè fi kọ́mọ́kì ìwà àdìlọ́là kò kírun ó lè pa arúgbó ọ̀sẹ̀ káàkiri kọ́mọ́kì gbọ́dọ̀ tẹ̀sí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kírun irú àwọn ilé yẹn á rí nínú ọ̀sẹ̀ máa fi wọn léèrè kí ló dé tẹ̀ kírun ó jẹ́ ọ̀nà sábà tẹnu wọn jáde pé ìdíwọ́ ni kódà owó náà fi bí ìgbà lókè tọkọtaya ẹ̀ ti tẹ̀ fi ẹ̀ kọ́lá ìtumọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó rọra ti àṣù àti mọ́kìlì ìrìṣẹ́ àlónì onígbé tí wọ́n yẹ ti pọ̀ ju sáàbọ̀ ọmọ kan kí wọ́n tọ́lá àwọn olùlẹ̀. sàwọn eléyìí náà ìyàtọ̀ ẹnu bẹ nípa kí ni dájọ́ ọ̀rọ̀ wọn. fẹ́mi nàá rẹ̀ mẹ́rin máa ń kọ́ ọ̀dà إنهم لا يكفون بذلك ولكنهم يقتلون. ما يروي كيف يسمع قرآن فيقتلون حتى لا كفرا أقوى نقطع كل مسلمين ما تصل ستين إيار جنب طاية وعليه أول أفسق بإسلام أكرم سلاح أتسوني تام مسلمين موجودون وبهذا قال الإمام مالك والإمام الشافعي والإمام أحمد في رواية عن أحمد أنا ما مثل الثاني أنا سبعة مالك شافعي الدكتور فنضع أحمد أنا نيكو يكفرون ẹni tí o bá ti kírun látàrí olùdí àtìmẹ́lẹ́ kò ní kẹfẹ́ rí. wọ́n yóò láti kà wọn fún ọtí kẹfẹrí ní ẹsẹ fẹ torí pé wọn jẹ mùsùlùmí wọn ti kẹfẹrí apá wọn wàhálà yìí àníwẹ ànífẹsọgbẹ ẹsẹ lára àníkẹrùn sí lára ànífẹsọrẹsẹ àwọn mùsùlùmí àníkọlùdùgbọ ẹ. وهذا هو المذهب عند الإمام أحمد. المذهب لدى الإمام أحمد هو قصة للسنة لا تدور في الفرقة وهو كعب. كيلو دي واجب رسول الله صلى الله عليه وسلم الفرق بين الرجل والكفر والشرك تبقوا الصلاه تبقينا عليها حتى إذا واحد يتوصل الكفر إليه تبقينا عليها تبقى كفر والنبي صلى الله عليه وسلم في الحديث الآخر يقول العهد الذي بيننا وبينكم الصلاة فمن تركها فقد كفر لماذا يقول تبقينا عليها وأنا أقول كفر أن تبات ليس إلا كفير ولو يفصل النبي صلى الله عليه وسلم بين من تركها جحودا ومن تركها كسلا النبي سيعقل سيعصم لا أن يتم أن في لك سنة الإسلام حتى تفيد لك هيرو وكي تبات تفصيلك وقع لو أتاكيت بيو إذن أنصر nígbà pé wọn pa ẹgbẹ ni wọn kò lórí fún wọn pa àwọn alákòókò àtẹlẹgbèsì wọn ni wọn pa ìyapa tó kàn wá ní pé ká pa nítorí kó ti di kẹfẹ rí ni àbá pa nítorí pé kéé níbi kó pa àrùn tí kò di kẹfẹ rí. ọ̀rọ̀ orí ti kẹta ọ̀nà ni ọ̀rọ̀ Imam Abi Hanifa rahimahullah wọn ni yóò fẹ́ sọ wọ́n fọ́ bọ́ yóò àdẹ́kù hatta ya'uda ila as-salah wọn láti máa lé títí tí yóò tẹ̀lé sí kírun bẹ́ẹ̀ lọ́kọ̀ hàn ní ìgbà wọn. tọ ìbá wọn wò ó ètò wọn pé yẹn fún àrùn sí látàrí òròjú àbí mẹlẹ kò sí pé ìrún wákàtí méjì kò sí pé ìrún wákàtí mẹ́ta kò sí pé ìrún wákàtí márùn àbí ìrún àbí ìrún àbí ìrún àbí ìrún ìrún wákàtí kan bá fi lè pàtì báyìí o yàní ìyẹn fi ìrún kí ló dé tó kírun ìdíwọ́ ló kọ ọ̀wá lọ kí ìdíwọ́ òlòlómi kí o olùdájọ́ nǹkan lé lórí o tètè pa àwọn arú àwọn rẹ̀gẹ̀dẹ̀ tó kọ́ àwùjọ òtútù sọdún mẹ́fà tí ò kírun lọ́dà àwọn àwọn kùtẹ́ tí wọ́n kírun sí wèrè la ó túmọ̀ sí fáwọn tí kírun sí la gan-an wọ́n wà ní wọn ẹ̀jẹ̀ kírun fọdún mẹ́fà tí ọba kí ọdún mẹ́fà ọ̀daràn láàyè kẹ́kọ̀ọ́ wá pé ọdún mẹ́fà tẹ̀lé ìtẹ̀lé ìṣèjẹ́ rẹ̀. wọ́n ẹ̀jẹ̀ nínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀rọ̀ iná máa fi mẹ́tọ́ lágbára ike ló bá ti rán rẹ̀ látàrí òru àti mẹ́lẹ́ á papọ̀ tètè kékeré ilé ìlú ọlágbára. ìrìnàjò mi ọ̀rọ̀ ọ̀hún wa ó ní kọ́dà ìdílé ìgbìmọ̀ ikú ń lọ lágbára ní pé ẹni tí ò kírun látàrí òrùjọ àti mẹ́lẹ̀ sábà padà yọ sálábì ọlọ́run torí pé ò kírun. tí ohun òkúkú ń fi ọrùn pàdé dà ọ̀sán fún òkú òkírun lọ. àlẹ́ ìtẹ̀kọ̀ gáfà ó ti di kẹfẹ́ rí náà. nítorí pé òun kúkú òun ó kú ó sàn ju kírun ti wá fara da ìdá nígbà tí òun ti rí èdè kó kírun lọ àdékó kírun ó sì ní kí ẹ pa ń ó sì ń lọrùn ju kó òun kírun lọ ẹ̀dá kò sí ṣe pé ására òkúkọ àlejò náà ó fún ìṣe kẹfẹ́ rí lọ́la lórí bó ló ọgbẹ́ àti ìdá ìwọ lọ́ba ẹ̀ lẹ́rù ẹ wo dà bó ṣe kù tó ṣé máa ń fa ayọ̀ láti ẹ̀yà ti fẹ́ yà dára tòkárọ̀ ọ̀dẹ́ kéńké ojú rẹ̀ nínú ẹ̀rù rọ látọ̀ àpéyàn tó wá yọ dà tí wọ́n wọ́n bẹ̀ lọ́rùn sẹ́nu tó wọ́n wá ìdí ìbá ṣe kó fún ìṣèkèfé rí lọ́lá lórí ímánì tó ní tẹ̀sùrù torí ẹni bí ẹsẹ níyà ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá ara ẹsẹ bá wù bẹ́ẹ̀ ẹ̀ ẹ́ rí i pé lágbàdo. ولا يستحق الربا فإنه لا يصبر على السيف إلا وقد آثر الكفر على الإيمان وإلا أن عفع عليه في أن يعود إلى الصلاة تريد إليه الجواب الرسول كتاب هو من ترك الصلاة تكبرا òun fi irun sílẹ̀ yẹtí tó yẹtí tó kọ̀ọ̀kan tó rìn wà ní ìfà yẹtí tó rìn tó yẹtí kan ṣùgbọ́n ìgbéraga ìgbéraga ló ń parun ẹ̀rọ tó lọ náà wá tani gbéraga tọ́lọ̀ àwọn òfin lẹ̀ láìpẹ́ ọmọ ẹni máa ń tún gbéraga tọ́lọ̀ ẹni tí mi ń gbóra ẹni ń kọjá lẹ́nu àmọ́ agbára dálẹ̀ tó láàyè àwọn olùdílé ẹni ṣe fọ́ọ̀rọ̀ nítorí pé ìgbà tí wọ́n dúró ìyẹn dúró fún ọmọ bá tọ̀tẹ̀ ọ̀tẹ̀ fọlọ̀ bá tó borí kalẹ̀ tó borí kalẹ̀ fọlọ̀ òun àwọn òbí ká ìwọ̀nba máa kọ̀ tọ̀tẹ̀ bọ́ọ̀ ṣe bẹ́ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ káwọ́ òbí náà. nínú wa àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà kékeré ọ̀rọ̀ torí ìgbéraga làwọn ẹni tó ti kọ́ òkè ọ̀rọ̀ tó wọ ìka ọ̀rọ̀ lè ẹ̀ fi bọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀ yẹtù tó lọ́tọ̀ ọ́ lé o yóò rà mẹ́wù ìyàwó yìí tuntun wọn a máa fẹ̀rù kó lẹ̀ kéèké ni gbogbo kéèké ọ̀tọ̀ yóò lára ẹ̀ máa ń lọ dáadáa gbogbo ọ̀ àrùn lá. ẹni tó bá fìràn náà torí ti torí ilé yẹn wọn fẹ́ kára sọ́kọ́ dáadáa ẹ̀ka fúnra látàrí ìgbéraga ìdájọ́ rẹ̀ dájọ́ ẹlẹ́ẹ̀kejì ta sọ̀rọ̀ wọn bẹ nínú ẹni tó sọ pé wọn pa àwọn mùsùlùmí ẹni tó sọ fún wọn pa ó ti di kèfèrí ẹni tó ti sọ ẹgbẹ́ ńlá náà nípa ẹtì má bẹ ọmọ ẹtì yá mẹ onídàáni Abu Hanifa rahimahullah. lórí tó gé eléyìí ni ọ̀rọ̀ ìwọ tó ń fi tó ń fi tó fòkó oríire wọlé ẹsẹ òní àìmáàdù díì olùkọ́ bẹ́ẹ̀ tí òpó tó di lérú tọ́ba ti lè yẹ kó láyè rẹ̀ kí ni lérò bẹ́ẹ̀ ìwọ́jọ́ náà lọ́kàn láti sọ pé ẹni tí ọba ti kí ọ lọ́kàn sẹ́kọ̀ọ́ kọ́lá oṣù tẹ́tẹ́ torí tó ti léwu ló ti wó èyí lọ́wọ́ lọ́wọ́ tó tó tó wá fẹ́ pa sáyé sọ̀rọ̀ torí ẹni tó bá lọ́nà ọba ń tẹ̀ kó lọ́dún tó rò ẹni tó bá ti mọ́jú tó rò lọ́wọ́ àpọ̀ lọ́wọ́ pẹ̀lú ìṣẹ̀lá kò lérè kán tó fẹ́ẹ́ di jẹ́ ní ìsìlá gẹ́gẹ́ bí rúmọ́ ẹ̀yìn ọ̀pọ̀ pọ̀ lọ́kẹ́ ìlú ọ̀pọ̀ àrùn sí. عمر بن عثمان ومن الصلاة الصلاة فإنه من ضيعها فهو لما سواها أضيع أما تدورو أما تدورو تقول بين في مولاي لاجي سوسو فيوك تتكو مثلا يوك لاجي فيه ìdí ni pé ẹ máa rún wọn ní àmọ́ kírun ṣé ẹ̀sìn ẹ̀kan lọ́dún àmójútó bíi zaka bíi àwẹ̀ àbẹ́sìn ẹ̀kan nù gbèsè ayé ló hajj lọ́la òun iná lọ́pàá ló fi dé fáwọn ìdíje kírun dáadáa tó máa lọ sí hajj nǹkan àwọn òun dáadáa yọkọ ságbé sáígbéèdì ojú ni ẹ̀yin ọ̀sẹ̀ tí bọ́yá wọ ẹni tí ń lọ ni yọba rúkú àwọn yọba rọ pé kó ti lè يعني مسلم لا يجيد الصلاة أن له أن يجيد الحج سمعتي يا ماروكي طالب كيف عجزي والله بعيد كل الفرق كنت هنا كان والإيران تقول إيه أقول لك موجود سوري أتوا أنا الحديث إذا أبو داوود الترمذي الترمذي ذلك أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إذا صلحت صلح العمل كله وإذا فسدت فسد العمل كله أقوى دور في روحية نفاعل لولا القيامة لا نرى ترى نولي نظن فارقوم نقول الله أنا أقوى دور في روحية نفاعل لولا القيامة لا نرى tírun ọba dáńkọ́ ìgbésẹ̀ ìgbàlẹ̀. nínú rìwáyà kan lọ́dọ̀ tí mi rí ọba wa ọba tó ga tó lọ́rùn mọ́ yóò wá sọ igi ìgbà tó máa wò tí ò pé kí ẹ wò tí òbí bá ní àwọn náà ẹ ti yẹn a ọba oníkẹ́ ọba aláàánú. ẹ rí bá ti tẹ́ra tó ẹ̀rọ ká kó tuntun náà أعوذ بالله والله يا يومين مسلمين في العمل خير كل عبوات عن الله اسمه كلمة ونافلة من ركعتا الفجر خير من الدنيا وما فيها ركعتا الفجر يقول يعني له لبدايات تبين مليارين كيلو سوام ركع بتكبري صلاة الوتر إن الله قد زادكم صلاة هي الوتر فأوفروا عباد الله wọ́n ti sàlékún nǹkan fún yín náà ní wíṣí ẹ máa ti wíṣí rí ẹnìkan ti sọ fún anabi sọlọ àdìsẹlẹ wọ́n ní sísá ó ní àtàkùn ọmọ wa pàpàtà kẹfẹ ẹ sọ̀rọ̀ ń dọ̀fẹ́ ó ní ọ̀fẹ́ bẹ pẹ̀lú rẹ láti ẹ̀ ó ní tọ̀ àìní àìnàna ti kẹ̀kẹ́ rẹ ti sojú rẹ rẹmi lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ forí kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìrìn náà ti lọ tọ̀ tọ̀ bá wa mú ti tó rọ̀ ó ti fẹ́ wà jẹ́ nàná yẹn tó ló fẹ́ wà lẹ́nà ẹ wá gbé màá síra ẹ ní kíọ́lá ẹ màá síra ẹ ní kíọ́lá ọjọ́ tẹ bá pàdé lálẹ́ lẹ́nà ẹ màá síra ẹ ní kíọ́lá lọ́nà àwọn ẹgbàá wọ ẹ kí o àmọ́ sọ fún yín pé sọpọ́ tán wà ẹ̀yẹ kan lè gbà rọ́dà sínú àlùjáná pé ni torí de lè yà kéwòn kéwòn kéwòn ti kéwòn tọ̀kọ̀tọ̀ kéwòn kéwòn tọ̀kọ̀tọ̀. مد الصلاة هذا مما يدل على أهمية الصلاة أشياء أنا أقول سيرانا يا فاطمة صلى الله عليه وسلم ثم نوسي سيرانا يا فاطمة صلى الله عليه وسلم في لنا نفسك نفسك نفسك نفسك قرب المكان من رب العزة والجلال والإكرام قلت سيرانا يا tí súnmọ́tà ní súnmọ́tà tó lọ́nà bá wá wà ó túmọ̀ sí káì ìjọsìn kan ti lọ́nà yẹn fẹ́ ọ̀gá. torí ẹ̀yìn ìgbà tó lọ́wọ́ bó fún àdàbí sọ̀rọ̀ wá àdìwà àdìsọ́lọ̀ ní ìrún ọgọ́ta ló fún un. wọ́n ní sọ̀rọ̀ ìdálẹ́ka tẹ̀kílì kọ̀m̀bìmọ́nà ẹ̀kọ́ kò sí nínú rẹ̀ pé wọ́n là kankan bọ̀ wá lọ́rùn tá a nílé ṣe torí pé ọlọ́run ọba ń mọ̀ wá ó sì mọ̀ wá jura

pípé àánú ọlọ́run borí ìbínú ẹ̀ ọlọ́run á jẹ kú látàrí ibi lọ bíbọ̀ láàrin àdókò sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ àdàlẹ́ ìmúta àdìsẹ́lẹ̀ ọlọ́run tó á jẹ kó kú márùn àdàlẹ́ ìmúta tún yẹ padà ìkọ́ èyí tọ́lọ̀ fi rán mi sáwọn èèyàn mi ò tó báyìí lọ sí ṣé ìjọ ti ọ̀ wà á lè ṣe. bá àdúrà ni àwọn olè padà هي khamsun وهي hiya khamsun ما márùn ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ máa هي tá وهي olùmọ̀ ما ti hiya khamsun wa hiya khamsun márùn ni àádọ́ta kí ni ìgbà ṣé márùn irun yẹn ẹjọ́ wá ti kí ọgbà àádọ́ta aláàdá tó bá jẹ́ bẹ́ẹ̀ yọ jẹ́ ẹ̀ lázùmù fáyidà tó sáǹfà nínú ọ̀rọ̀ yẹn. برغوية وزون تريفية تتأكي ذات ما فيها الحسنة بعشر أمثالها ليه ما استدادا كان لنا ميوى نيوبا هذا كتير أنا دواء تومي زود ما ذكي لما تكير رسنا دمي رسنا دمي رسنا دمي هذا كمانو يجي هذا التمانين في التأسيس أو لا من التأثير wọn nítorí ìtumọ̀ tuntun ni kò mú wa ìtumọ̀ tuntun tí ó mú wa gbé márùn ni àmọ́ tí wọ́n bá tì lọ́dọ̀ ọlọ́run ọba wa kí ló jẹ́ àádọ́ta àrùn àádọ́ta àrùn yẹn lọ́nà mẹ́wàá ọ̀dọ́gọ́rùn mélòó òrùn ọ̀gbọ́rùn márùn tẹ̀lé ẹ̀ rúbù tó fi tira rẹ̀ ní kéèké ọ̀ ẹ wo tí gbọ́mọ wèrè lọ lójoojúmọ́ tí wọ́n á tó ojúire ó ní ojúire wọ́n láì ojúire ká sùn rè o ò ní sùn rè torí pé kírun wallahi la shakka fi dhalik torí pé màtó bá ti fi wọlé ọ̀gá tó bá fi ráàyè kó o ní rí bàdé ọ̀kan lọ́kàn rẹ̀ kì í ṣe pé ala bi dhikrillahi tatma'innul qulub ìrántí ọlọ́run ló máa ń jẹ́ kí ọkàn balẹ̀ wa la dhikrullahi akbar ìrántí ọlọ́run wa ló tóbi. ala bi dhikrillahi wa min a'zami dhikrillahi as-salah tẹ̀yìn wá kírun ọlọ́kùnrin yẹn balẹ̀ ẹ dákun irú òkun wọn lè fún tọkàn wèrè ọbalẹ̀ irú àtúwà wọn lè ti fún tọkàn wèrè rẹ ọbalẹ̀ nítorí pé kìí kírun alábẹ́dẹ́ kiri làyè tọkùnrin nínú òkúlù ọkọ̀ àrùn ọwọ́ alọ́kàn rẹ kó ló ti balẹ̀ balẹ̀ bí sọ̀rọ̀ bá àmọ́ wọ lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà nínú àti bá kírun ọkàn rẹ̀ ní balẹ̀ nítorí pé àwọn tí wọn wọn ò dára àwọn oníkọ̀kànbalẹ̀ wọ́n fẹ́ láti kírun nísìnyí. ìdáhùn kí wọ́n ti dáhùn kí káwọn sí mi ká lọ wọ́n fọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fẹ́ sá máa sọ̀rọ̀ pa òun kàn máa yú àti àti ní màá sè é àwọn tí wọ́n jọ gba bọ́ọ̀lù tíìmù France kan àti mayu kálukú tí múra báyìí fẹ́ lápẹ̀ ti parí lálẹ́ fún mi. Àlẹ́ bèbè kiri Ẹni tí ń yẹ kó lọ ìdánilẹ́kọ̀ọ́ kẹrẹ́ balẹ̀, ẹni tí ń kí o kẹrẹ́ balẹ̀, ọmọ ẹni pẹ́ kọ́ lọ onílà lọ́lọ́ ti fọ àwọn kan wà tẹ́kọ̀ táwọn bá ti di ìjọ ti pariwo sọ́kò sẹ́kọ̀ tẹ́tẹ́ yẹ o lè bẹ́ẹ̀ lómi sẹ́kọ̀ náà fọwọ́ ó lọ gba tiẹ̀ lọ́ba ni wọ́n là wọn kékeré ló dé kí ni ọ̀wá dé kí ló gbé wọn lọ. nítorí eré ìgbà ìrántí ọlọ́run ìrántí ọlọ́run òní máa ń kálà bí ọ̀wà àmọ́ sí ìmá ti rántí ọlọ́run نسوا الله فنسيهم ẹgbẹ́ dàgé bí àwọn tó rẹ kí wọ́n gbàgbé ọlọ́ ọlọ́wọ́ àmì wọn gbàgbé orí ara wọn nínú àyà mi ọlọ́ni wọn gbàgbé òun òun sì gbàgbé wọn torí di eléyìí báyìí ọ̀sọ̀rẹ́ à á nínú tó ga jù nínú tó ga jù so èèyàn gbọ́dọ̀ máa kí òun lọ́nà tó fi máa rí ìdùnnú nínú ọkàn rẹ̀ torí ẹ̀ màtíbílà tó bá ti ń pè wọn láti kòrò máa ti tó àlẹ́ sọ̀rọ̀ wà àríwá àdùsẹ́lẹ̀ wọ́n sọ fún mi láti àríṣìnà bílà yà bílà. pèrún kátàrà àrùn nípọ̀kànbalẹ̀ rẹ̀ bílà. àmọ́ àwọn èèyàn lónìí tó bá ti lè pèrún wọ́n máa wọ ẹni tó ti kọ́ ọmọ ni wípé àríṣìnà àná yà mú pè. ìwọ tó ti kọ́ náà dákun ìṣẹ̀ṣẹ̀ fọ́ọ̀mù kó dáadáa ti gbalé wa lọ aláìfọ́ gàrí. a sọ àrùn wa wà á lòdì ní kọ̀ọ̀kan bá fẹ́ wá ìjẹ́sà. torí délé ẹ̀dá mojútó ọ̀sọ́lá. akọ́wọ́ abẹ́rẹ́ síra ọ̀sọ́lá pẹ̀lú báábùl mawáqì. ọ̀nà kí mawáqì jam'u miqat wal muradu bil miqati al waqt. ìyẹn ni pé ọ̀rọ̀ nípa àkókò ni tọ́tẹ mọ́mọ́ra tọ́tẹ mọ́kiri ẹ̀rí pé àjọṣepọ̀ láàrin wọn pẹ̀lú sábà mú wa nì ìyẹn ni pé gbogbo sàtúntò láti bẹ̀rẹ̀ síra ìpalẹ̀ náà ní fún ìpalẹ̀ fún bàbá wa ń sọ̀rọ̀ ọ̀run ẹ̀wẹ̀ irun kì í jọ̀ràn àyàn lásìkò òun tó wọlé ilẹ̀ yóò tó kírun báwo láti ṣe wá mọ̀ ipa kókó òun wọlé eléyìí ìlànà ìtàkà àlàyé fún wa tó ìdí nì òṣìṣẹ́ pé sámà nípa àkókò òun pàtàkì pọ̀ a ti dì mà nínú gbẹ́sì wípé dòkúlù lọ́wọ́ dòkúlù lọ́wọ́ ti sọ̀rọ̀ sọ́tún. من شروط وجوب الصلاة شرط من شروط وجوب الصلاة كيف إيه شرطا من شروط آه قلني شرط شرط إيه؟ من شروط وجود الصلاة وفي نفس الوقت شرط من شروط صحة الصلاة وفي نفس الوقت شرط من شروط إجزاء الصلاة kákòókò wọn wọlé nǹkan mẹ́ta ló ti mọ̀ sí wọn tó wọlé irun yẹn sọ̀rọ̀ yẹn tó o bá ti kírun kò síbi irun yẹn lálàáfíà tó o bá ti kí òtù ọgbọ́dọ̀ kí mi tó eléyìí ni nípa àkókò tó bí ká kírun lákòókò rẹ̀ ti ṣe pàtàkì tó ọtọka ti bí ká kírun lákòókò rẹ̀ ti ṣe pàtàkì tó oní ìlànà sọlẹ́ta káàna sàálẹ̀ mọ̀mìnínà ìdáàbà mọ̀ọ́kúta. lọ́jọ́ bí irun kíkí ọ̀ràn àyàn tá a pàkókò ní ọ̀ràn àyàn tó lákòókò tá a ti gbọ́dọ̀ sọ àkókò rẹ̀ lọ́jẹ́ fáwọn olùgbàgbọ́ rẹ̀ ẹsìn máa fún gbogbo mùsùlùmí gan lọ́fẹ̀ẹ́ mi lè ìgbé òun lákòókò wọ́n lè lórí ìtẹ́jọ́ ọ̀nà ọ̀gbẹ̀ islam tó máa ń wá sọ fáwọn èèyàn nígbà ètò nínú ẹ̀ wo ní káàkiri náà yáàní ẹ̀ ìrun aago méjì aago méjì náà ni ìrun aago méjì ni lọ́dọ̀ tiẹ̀ ìrun aago mẹ́rin aago mẹ́rin ìrun aago mẹ́rin ni lọ́dọ̀ tiẹ̀ ìrun aago méje aago méje ni ìrun aago méje ni lọ́dọ̀ tiẹ̀ fa kódà wọ́n fi kọ́ ọ́nù àyà wọn tún kọ lónìí tòtí ló pọ̀ tó kẹfà fún àgbẹ̀ lọ kọ ìrora sẹ́ńgà tó láti tọ́ka sí pé àlákòókò òun ìrún lákòókò ẹ̀ lákòókò gbà tó lọ sí ìrún lọ́rùn rẹ̀ wọn lè sọ̀rọ̀ bá àdìwà ìṣẹ̀lẹ̀ ìrìn àjò òru nínú òrùn wọ́n sì gbé lọ sí sọ́mà nínú òrùn yẹn náà padà dé tó tó dá tùpàtùpà ṣùgbọ́n kọ́kọ́ ọ̀run sáà lẹ́bi sọ̀rọ̀ wá àdìsílẹ̀ kọ́kọ́ tú lẹ́yìn ìgbà tó sọ kalẹ̀ rẹ̀ ó náà ní sọ̀rọ̀ àti bọ̀. torí pé ńgbà tí sọ̀rọ̀ àti bọ̀ ń tó mẹ̀lẹ́kà ti gbé sọ kalẹ̀ láti wá fi àkókò ọ̀nà lẹ́bi sọ̀rọ̀ wá àdìwà láti láti tún kọ́ ànábìsọ̀rọ̀ wá láti máa kírun ọ̀gá wa ni ẹ̀ ọ̀ tí wọ́n ń kọ́bù láti máa kírun wọ́n kàn á kájídé hárí ní lẹ́bùtú ọ̀dẹ́ yìí ó tún á kọ́ ń parun abẹ́dẹ́ tóbúrú tí wọ́n á kó ọ̀rọ̀ ń dáhùn rẹ kí sẹ́wọ̀n kọ́ pẹ́pẹ́ àwọn tí wọ́n lọ fi irú rẹ jẹ́ lè mọ́mù wàhálà bí abẹ́òde alákóbá dé ìsálámù lọ́kàn dàrú jẹ̀mọ́ àdìgbò ni àlọ́kà àwọn pátápátá ànábì sọ̀rọ̀ máa rí wa rí aṣíwájú fún àmàlẹ́kà ọwọ́ aṣíwájú rẹ̀ kírun ànábì wù ẹgbẹ́ kírun àwọn tàbí wọn ànábì àwọn ànábì kírun. torí ọwọ́ akírun lọ́kọ̀tọ̀ owó ọkọ̀ àkókò kan ó ti fi ọ̀rọ̀ bọ́ọ̀lù rẹ̀ kírun ó tún wá ní ẹ̀sùn wá ó tún fi ọ̀rọ̀ bọ́ọ̀lù rẹ̀ kírun fún wọn láti fi ọmọdé ìṣá àgbà ó tún ti jọ kejì àkókò tí ọ̀kẹ́yìn àkókò rẹ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ níjọ́ kejì lọ́wọ́ tó fi máa bẹ́yìn àhàrẹ́ ìwọ́pọ̀ níbi ń bẹ láàrin àkókò méjèèjì tá títà náà àti tòní àkókò rẹ̀ ni tà náà àti tòní àkókò rẹ̀ yẹn sùpàmù. sùpàmù yìí wọn ti kó àlẹ́ sọ̀rọ̀ bá àti sọ̀rọ̀ lákòókò rẹ̀. torí ẹ̀ ká mà nípa àkókò náà pàtàkì ẹ̀yin náà sì máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ fìtínà tí máa ń ṣẹlẹ̀ láwọn mọ́tíláṣí wa gbogbo wọ́n ní í ṣe pẹ̀lú pé àkírun bọ́yá àwọn kan sọ pé ó ti ń yá jù àbáwọn kan sọ pé àkókò kò tí ì tó tá a fi ń kí ọ ọ̀pọ̀lọpọ̀ nínú mẹ́tíláṣí ní ìjọba ti pín sí mélòó nítorí ìwé eléyìí ọ̀pọ̀lọpọ̀ ló ti wà nínú àwọn mẹ́tíláṣí táwọn kẹsẹ̀ sí pa mẹ́tíláṣí ti fi ọ̀rọ̀ kí ọ̀run bẹ̀ mọ́ nítorí pé àsìkò táwọn eléyìí ń kí ọ̀run kọ̀ máa là ó ó sì máa ń tẹ̀lé ńgbà mi pé ẹlòmíì ò tẹ̀ nínú mẹ́tíláṣí ni wọn bẹ nínú àwọn akọtọ yẹn kí amójútó lópin nínú òfin náà ọtọ ká kí wọn kápò rẹ tótó á dúró lásìkò náà fi tó ó ṣeéṣe sẹ́nìkan kí wọn kápò tótó ó ti ṣeéṣe kẹ́lọ́ mi ò kì lẹ́yìn gbàtà kókò sí lọ àwọn tó wà láàrin àwọn làwọn tó kì lákòókò rẹ̀ ẹni tó bá nà nà kí n fa kókó òun tó tó ìrún lò nígbà tí o bá ti sọ̀ra tó lè di kèfèrí nítorí pé ọmọ àmà ọ̀tà kòkòrò ọlọ́ ẹ má ṣàlàyé fún ọ̀pọ̀ tó pàdé lè hárí bó o ti máa kínú ọlọ́run bá nà gbà àwọn olùdíjà tó lè kèfèrí èyí kan á làǹfààní àkókò tọ́lọ̀ bá fi fẹ́ ìgbà wọ́n sọ pé tọ́ wù ọ lóṣù abẹ́ni tó kírun fákòókò tó tó látàrí àtìsè à ń bẹ lọ́kọ́lọ́ lórí ó sì gba ìrun rẹ̀ yẹn fún ní náfìlà ẹni tó ṣe pé ọmọ fákòókò sí tù tó fi lọ kírun à ń bẹ lọ́kọ́ lórí ó sì gba ìrun yẹn fún ní náfìlà ṣùgbọ́n ẹni tó bá kírun lẹ́yìn ìgbà tákòókò òun ti lọ nínú kọjá ipe ìdíwọ́ lọ́fàá bí kọ́ wà lórí ìrìn àjò ìkọjọ́ pé ń sàárẹ̀ ìkọjọ́ pé nǹkan gbàtọ́ dájú tàbí kọjá pé ó ń sàárẹ̀ bí ọpọlọ ọpọlọ tẹsẹ̀ padà sí là ọgọ́mọdé tó bàlágà bàlágà káfíńkù ọmọ tó lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó kírun ẹ̀yìn gbàtà kókó tọ́lọ́ láti lọ tó bá tẹ̀ ìwọ lórí oṣù mọ̀ṣẹ́lá. ẹni tó sì kí lẹ́yìn ìgbà tákòókò tọ́lọ́ láti lọ tákòókò òun sì jáde kòkòrò kò sí rẹ̀. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tákòókò òun ti lọ tákòókò òun ló ti wọlé ẹni tó bá kírun lẹ́yìn ìgbà tí ó sì ní ìwọ tí ò ní ìwọ tó máa ń lọ pàtì irú wọn là ń sọ ẹgbẹ́ kò ní san padà nítorí pé Amẹ́ríkà nínú òfin ọlọ́ọ̀ tó sọ pé ẹni tó bá mọ̀ ọ́n fi rún lẹ̀ kọ́ kọ́ dàpá ilé ọ̀daràn ńlá ni ọ̀ràn tó dá sísan padà kò lè tán. wọ́n á mú hadithi abdullahi ibn amr ibn al-aas ọ̀dọ́ ìlú ọ̀pọ̀ àdúrà náà wá. torí abdullahi sàbẹ̀ amr ibn al-aas bàbá rẹ̀ sàbẹ̀ lónà ọlọ́kùnrin ẹnu sọ̀rọ̀ méjèèjì. wọ́n lọ́nà bí muhammed sallallahu alayhi wa sallam wọ́n sọ pé wọ́n tó ń gbọ́ إذا كانت الشمس أقول صلاة الظهر ètí àwọn yorùbá ń pè ní sọláàtù àìlà ètí a ti sọ wípé àwọn ọ̀nà àtùmọ̀ àìlà rẹ̀ tó àtùmọ̀ pé lábẹ́ òfin ọlọ́ọ̀ gbogbo tí èèyàn bá ti irun gan àwọn tó máa rẹ̀ sọlá àtìlá sọlá àtòpọ̀ tó nítorí délé ẹ̀rú gbà wá káyìí làwọn náà lọ́ọ́ dẹ́kun ní ìmọ̀ burúkú ìdáhùn tó tó sọlá àtò àpọ̀ tó bá ti lọ sí ìdáníyàn rún tó wá sọ pé ìwọ ọlọ́run ìdáníyàn láti kírun àìlá a ah, ìyàgbé àdúgbò yọ̀ wọ̀ fáyì pẹ̀lú kò sínú sẹ̀ríà sọláàtù kan ti ń jẹ́ sọláàtù àìlà àmọ́ sọláàtù kìíní sọláàtù bọ̀ kò sì sálàyé sẹ́nìkan fẹ́ ti fún wa nípa bí àìlà ò ti wọlé kágbàdàgbà àìlà ìdí ni pé Islam kọ́ ọ́ríjìnẹ́tì lọ́dọ̀ Yorùbá Islam wa bá orúkọ tí Islam wa ti wá fún un lẹ́gbọ́dọ̀ lò àwọn bàbá wa láyé tó wọ́n túmọ̀ rẹ̀ sí báyìí bí àpòyè tí wọ́n ti mú àná torí di eléyìí báyìí tó bá jẹ́ àtúnṣe àbẹ̀lẹ̀ ọ̀fọ́n pààrọ̀ tí wọ́n fún ọkọ̀ oríṣi wọn tó tó wọn. ṣùgbọ́n kò sálà yìí kan sẹ́nìkẹ́fẹ́ ti fún wa nípa tí ká máa fi sọ̀rọ̀ láti gbọ́bọ̀ ní sọ̀rọ̀ láti àyílà sọ̀nà rẹ̀ lè máa yẹn lórí. sọ̀rọ̀ láti gbọ́rọ̀ náà ni sọ̀rọ̀ láti gbọ́rọ̀ jẹ́ bí kíbi tó bá lọ láyé. torí di eléyìí wọn lákòókò rẹ̀ máa ń bẹ̀rẹ̀ ìdá zálẹ̀ ti ṣẹ́m nígbà tó oòrùn bá yẹ tàrí àkọ́kọ́ àkókò rẹ̀ nù nígbà tó oòrùn bá tó bá yẹ tàrí ẹ̀yìn ti ti mọ̀ láàárọ̀ ike ńgbà tó oòrùn bá kọ́ yọ ẹ máa kíyèsí òkè gbogbo nǹkan gígùn ńlòkì gbogbo nǹkan máa gùn gbọ́dọ̀ bá ti yọ láàárọ̀ bí ti ń gòkè bí ti ń gòkè bí ti ń gòkè òkè gbogbo nǹkan máa gùn yọ̀rọ̀ kúrú yọ̀rọ̀ kúrú nígbà tó bá yá òbí ọ̀rọ̀ kúrú yọ̀rọ̀ kúrú yọ̀rọ̀ kúrú yọ̀rọ̀ kúrú yọ̀rọ̀ kúrú títí tóorùn fi wà látàrí tóorùn bá ti wá wà látàrí abatoni pé òbí tó ti kúrú kúrò tó ti dúró nígbà tó kúrò tó ti bẹ̀rẹ̀ sí ní gùn ìgbà tó bá tó bẹ̀rẹ̀ sí ní gùn yìí kàlà àsìkò tó ti tó. àsìkò bọ́ọ̀lù tuntun. tó bẹ́ẹ̀ látàrí wíwo òkì a lè pé òun wà látàrí tó sì yẹ káàdì. eléyìí sọlá tó pọ̀ ọ́ a aago máa kókò jẹ a aago máa kókò jẹ torí kíkà wo aago mélòó lóòrùn yọ nílùú da láti fẹ́ máa àkókò lóòrùn aago mélòó sì wọ̀. nílùú yẹn bí kápẹ́lá pẹ̀tù mi òun yọ láago méje ó sì wọ̀ láago méje wákàtí mélòó méje sí méje ó di méjìlá ẹpẹ́ ní méjì wákàtí mẹ́fà aago mélòó ni wákàtí mẹ́fà yẹn ọ̀tẹ̀ méje mẹ́jọ mẹ́sàn mẹ́wàá mọ́kànlá méjìlá aago kan. àtẹ́fẹ́ láago kan déédéé òun wà lága yìí táàbù kan bá fi kọjá ìṣẹ́jú márùn-ún òun ti ẹ̀ dá yìí àtìkò lóòrùn tó a lè sára tó máa àkókò rò yàtọ̀ táwọn ọ̀rọ̀ yìí aago tó rùn yọ àti aago tó rùn wọ iye wákàtí tó wà láàrin áàpù méjì àwọn aago aago mélòó lọ́dẹ̀ẹ́ adékèké tí a kó yẹn òun wà látàrí tó bá ti lé ìtẹ́jú márùn òun ti yẹ dáa tọ́ eléyìí jẹ́ sẹ́kọ̀ọ́ وكان ذل الرجل كقوله ما لم يحضر وقت العصر àkókò tó rọ ọmọ abẹ láti gbà tó rùn ti yẹ sàrí yẹn yọọ máa bẹ bẹ́ẹ̀ títí di ìgbà tí òkè èèyàn tó bá ṣe déédéé gígùn rẹ̀ lókè ìgbà tó òkè èèyàn ọ̀bá sì ṣe déédéé gígùn rẹ̀ àkókò fìní àkókò òwúrọ̀ lókè ìgbà táàkókò àṣọ ìṣe ọ̀bá sì jù. eléyìí túmọ̀ sí pé àkókò òwúrọ̀ bẹ̀rẹ̀ láti ìgbà tó òun bá ti dàrí yọ̀mọ̀ wa lọ bẹ́ẹ̀ títí di ìgbà tí òkè gbogbo nǹkan tí ó ṣe déédéé pẹ̀lú rẹ̀ wọ́n ti ọkùnrin tàpéjúwe ń bì wọn ò fọbìnrin tàpéjúwe wọn ò fi tàpéjúwe wọn ò fi tàpéjúwe lẹ́yìn wọn tẹ̀lé ibà. wọ́n gbogbo nǹkan náà ló kí gbogbo nǹkan tó ṣe lè. ṣe lè jẹ́ àkókò bọ̀. ilé ìtọ́jú tọrọ gbogbo alọ́run láti. dídà tó kò wo akoto òrùn yọ àti akoto òrùn wọ̀ òpin sí kò wo akoto ẹ̀dẹ́ ẹgẹ bí ní sìn òun yọ sago méjì ó tó lù ó sì ń wọ sago méjì ó tó lù ètò túmọ̀ sí pé tó tú ọ̀ àtò wán ní òun ti wà látàrí tó wán náà lákòókò lóun ti wọlé ni ẹ̀yin tẹ̀ máa ti láago méjì ẹ̀rọ bí wọ́n ti láàyè bí wákàtí tọ̀ tọ́ bá ti dé ọ̀yọ̀ ọ̀fẹ́ wọlé ìwọ̀n ti lùkọ́ ọ̀yọ̀ ojú wọn máa gbó wá gbogbo ìyàwó bí náà ló mú ọ lójú wo dáná bàtó òrùn bá wà látàrí rẹ sẹ́wọ̀n bàtó wà látàrí ọ̀nà ni bàtó gbòòrí òkè kò tó rọrùn ìgbà tó wà látàrí rẹ wò ó tó bá tilẹ̀ tààrí kó wà lójú lùwà tẹ́lẹ̀ ní àkókò tó tẹ́lẹ̀ bá yé wa àjẹbí àkókò àwọn wọ́n tún lọ àwọn ما لم تصفر أبو عبد أبر láti ìgbà tí òògì gbogbo nǹkan bá ti ṣe déédéé kíkùn rẹ̀ déédéé tí ojú sánmà tí ó fi dáláwọ̀ iye láti ìgbà tí òògì gbogbo nǹkan bá ti ṣe déédéé pẹ̀lú kíkùn rẹ̀ títí tí ojú sánmà tó fi di aláwọ̀ ìyeyè yellowish colour títí nígbà yẹn àkókò àkókò èwo lọ́wọ́ tó sáàpù olóhùn ni àbákòókò á ẹ lọ dáadáa ẹ ò gbà tó ń lọ yẹta rẹ nígbà tí ò di gbogbo wọn ṣe títí pẹ̀lú ìgbà rẹ lọ yẹta nígbà tó ń lọ.

lẹ́yìn kọjá ìtọ́jú ní ẹ̀dógún ká fún mẹ́fà àbọ̀ látàkì méjì àtẹ̀jú ní ẹ̀dógún ẹ̀fọ́ ẹ̀mú síra ológun lóòrùn lókun. tó nítorí ti eléyìí báyìí eléyìí jẹ́ àkókò ti àfù. ṣùgbọ́n ìgbà tí a bá bẹ̀rù ike tí ò di gbogbo nǹkan tó ti ṣe déédéé pẹ̀lú bí nǹkan ti ṣe gbọ̀n. A sírò ibi tó yí wà má ń ní àsìkò tó ràn kọ́kọ́ yẹ dà àní sírò ibi tó yí wà síbi dáhùn ibi tó ràn wà ibi tó yí wà nígbà tó ràn kọ́kọ́ yẹ dà àní ti mú dáhùn ibi tó yí gbogbo a jẹ o déédéé rẹ déédéé tó wà déédéé orí sẹ́gbẹ́ òkè wà ní o sẹ́gbẹ́ òkè wà yọ àkú ibi tó kú dé o látàrí ìgbà tí a bá fẹ́ wá rò lọ pé tí tó kun òkè ti ṣe déédéé bí ẹni tí àwọn òbí rẹ ti ṣe kòtò àti ibi tó òkè tó ń dín nísìnyí ká gbọ́n òbí ẹ̀ òun fi ẹ̀dá rẹ̀ òbí ju wà báyìí. ibi tó òbí wà yìí láti wá àwọn àlọ́ àní ọ̀nà láti sàlẹ̀ ẹsẹ̀ sí àfìsàpèjúwe. pẹ̀lẹ́ jẹ́ òun sí àwọn olùmọ̀sálà yìí. sòṣùgbọ́n ìgbà tó máa ń sọ pé gbogbo àdé ẹ̀kẹ́ sẹ́nu gbogbo àdé ti sọ pé ìlọ̀fọ́ ọ̀rọ̀ ti lò àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ah, bẹ́ẹ̀ bàtà ti fi wà so àwọn olùmọ̀ àwọn sì lágbọ́ yìí jù ọ lọ nítorí kágbọ́ yìí jẹ sọ̀tì ẹgbẹ́ yìí tọ́wọ́ àti òṣìṣẹ́ kí wọ́n fi ìrẹ́sà àtúnṣe lọ parí transform so so àwọn olùmọ̀ọ́sí wọn àwọn kọ́ àwọn àdéhùn tó gbósọ́ wájọ gbogbo àdéhùn tó wá nípa àtúnṣàlẹ̀ àrí àkókò wọn kò yọ ibẹ̀ náà tó wá mọ kí wọ́n gbà lérò ẹgbẹ́ yìí nítorí pé náà àdéhùn kan sọ yìí pé ìdáká nàfẹ́ ìkórùkọ́dù ni mílà níbi kan ìdáká na wọ́tá nàfẹ́ lòrùkọ́dù ni kàkọ́ rẹ̀ níbi kan lò fẹ́ níbi kan lò fẹ́ ní sọ pé fẹ́ẹ̀lù òògì lò náà vẹ́lù òògì lò náà ṣùgbọ́n òògì kóòrùn tó yẹ tààrí ó máa ń jẹ́ vẹ́lù lẹ́yìn ìgbà tó òun yẹ tàrí ẹ̀yìn fi ẹ̀dẹ́ lò wá fẹ́yìn. Bẹ̀rẹ̀ ìtumọ̀ sí pé fẹ́yìn wọn wọn àbẹ́fẹ́ lò àbẹ́fẹ́ lọ fẹ́yìn. Fẹ́yìn lọ fẹ́yìn ni wọ́n wọ̀ ẹ̀yìn àbí fẹ́yìn kan dúró náà fẹ́yìn eléyà jẹ ẹ̀rí alákòóso lẹ́yìn káyìsọ ìlúwà ó túmọ̀ sí pé àwọn àdéhùn tó sọ pé zen fara jẹ màkúrẹ́dẹ̀ lọ́wọ́ àìsí mà pé gbogbo tó bá fara jẹ màkúrẹ́dẹ̀ lọ́wọ́ àìsílá mà kó wà láti ẹ̀ka sọ fún òkú ilé ìmọ̀ títí ní akúlù ní àní àdéhùn wá wá kí àníwòdò lè wọ́ mo rò wọ́n yé torí pé ẹ̀rí àdéhùn ti gbọ́ yà kọ́ ọmọ òkú lọ́sọ̀tún olódò burúkú lọ́kàn má di wọ́n á máa fi ẹ́ àdìsí yẹn ẹlòmíràn máa náwó rẹ̀ dànù lásán lórí fóònù àbí òye wa ibi àdìsí ẹ̀ ti wà very clear fún olú ti wà very clear fún ọ lórúkọ yé kò clear wọ ní ìfún ẹ̀kọ́ padà lè kí ó ọ̀rọ̀ ọ̀kọ̀ kí ó fa ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. ẹ̀rí kejì olùdásí tó wà ní sọ́hìn mọ́ fún ànábì Muhammad. صلى الله عليه وسلم جرى طول ما أنتم أعطيها نفسه فأبردوا في الصلاة أبردوا في الصلاة سورة فإن ستة الحر من سيد جهنم تلقي تكون طول ما أقول إيه إنه مني جهنم إنه مني جهنم tó ń torí délé ìbáyìí bíláàlì ti dé kó fẹ́ pé irun tó bá tó kó wọn ni rárá ó tún dìde wọn tún ni rárá ó tún dìde wọn tún ni rárá ẹlẹ́kẹ̀rin wọn tún wá gbà. sáájú tí wọ́n á narí ìtìjọ́ tẹ̀lẹ̀ fún wa wá ní wọ́n wá gbà ẹ̀jẹ̀ tó kí bíláàlì ó pè irun ṣì nà sáwọ́ pẹ̀lú tẹ̀lẹ̀ nígbà tí òkè àpátáta wà tó tirẹ̀ tètè kí bàbàtà ń sèkà tó. sọlá tó àfúrè lásán àbí sọlá tó bọ̀ sọlá tó bọ̀. tó bá wáyé jẹ́ ike bí wọ́n ti gbọ́ yìí ni. àyẹ́ pé wọ́n tó àfúrè rán pé rìn ẹ̀ fún kíni fún bọ̀rọ̀. wọ́n á pè ìrún bọ̀rọ̀ lásìkò àtẹ̀ ẹ̀ láti gbọ́ wọn tó kì í. torí ẹ̀ àwọn olùmọ̀ á sọ pé máìnọ máìnọ ibi tó kí wà nígbà tó rọ̀ kọ́kọ́ yẹ ta ó túmọ̀ sí pàkókò láti wà ẹni máa sọ pé lá máa lè fi sọ̀tọ̀ pé lá يستشرك صلاة الظهر وصلاة العصر في وقت يبقى اشتراك ولا صلاة الظهر وصلاة العصر ده الإمام مالك بالظهر يبقى تاخد وضوء بعد nítorí pé ó wà nù hadith mi náà wípé láyà kúròjò sọ̀dáàtún حتى تدخل صلاة أخرى لا يخرج وقت صلاة حتى يدخل وقت صلاة أخرى àkókò orúkọ ní lọ kákòkò orúkọ yóò tó dé bẹ́ẹ̀ ni àtòkè kárajà màkàràjà gáàlì wàyí la títà tìkò sókè bá ti lọ làtìkò bóòdì إيه؟ وعلى الكبر طول ذات اليوم ليه خرج مخرج الوعي ليه بالتالي ليه لينا الصحيح عدم الاشتراك في الوقت تريكوني ابوكو نكوني لو اشتركوا قوالي او سايكورا يشتركاني ليه لو ليه ليه والاصل عدم الاشتراك ده ما يصير اشتراك ركع ميلو ما يصير اشتراك ìlà láàrin àwọn tó ní sìráàpù bẹ olùrọ́kà mẹ́rin olùrọ́kà méjì olùdí wọn rákà kan èwo la fẹ́ wá mú. tòǹtòrí délé àdéhùn yẹn ti hàn wá wípé òògì gbogbo nǹkan ṣe déédéé rẹ̀ kò túmọ̀ sí pé àkókò asòrè tuntun àyàfi tó bá dé pé òògì yẹn ṣe déédéé nǹkan máìnọ́ ibi tí òògì wà nígbà tó ń kọ́kọ́ yẹ tàrí àwa rò láti bẹ̀rẹ̀ lébi tó ṣe déédéé kan gbàdá làkókò àwọn. ìrọ̀ ẹ̀ ló ti jẹ́ pé lu àwọn àkókò yìí dẹ́kun áfíríkà pẹ́ ẹgbẹ́ láwọn kò mí ìwọ̀n àwọn ni ìṣe kíni àwọn ajá sórí àwọn àgbèrè làwọn mẹ́rin pẹ̀lú ogún sẹ́yìn àwọn ajá sórí làwọn kíni láti gbàgbé bá kí mẹ́ta àbọ̀ mẹ́ta àbọ̀ báwo àwọn bẹ fún gbogbo gbogbo ẹsẹ̀ débi rẹ̀ kọ́dà kọ́dà ìdá lọ́la fún fifteen minutes àwọn kọ́dà ní kò kò sí bẹ́ẹ̀ náà ni àbí èyí wa sọ̀rọ̀sọ̀rọ̀ ìdè ilé ìgbà sọ̀rọ̀sọ̀rọ̀ jẹ ní ìtẹ̀sọ̀rọ̀ àtọ́rọ̀ àwọn. wọ́wọ́ ti sọ̀rọ̀ àti lọ́ọ̀rì máa lẹ́nu yẹn kí bí ṣàkọ́ àkókò sọ̀rọ̀ àti lọ́ọ̀rì ọ̀n bẹ láti ìgbà tó òun bá ti wọ̀ yọ ọmọ wa lọ títí títí lópin ìgbà tí àwòrán papọ̀ bá ti parẹ́ àmọ́ tó náà bá ti parẹ́ àkókò àpèrètì lọ àkókò mọ́pèrètì lọ àsìkò iṣẹ́ ìtìwọlé. àwọ̀ yìí lọ́sẹ̀kù ló ń sẹ́mà tó tóbi kó ń wọ̀ gbàtí òun bá wọ̀ sí máa tún sẹ́kù àbí ìsẹ̀wọ̀ kò máa sẹ́kù sùn ọ̀nà ọ̀sìn náà wò pàpà ìgbà tó òun bá ti wọ̀ ẹ̀ ló ti sẹ́mà tó ní ẹ̀sẹ̀ so lópin ìgbà tí àwọ̀ papọ̀ náà bá sẹ́kù ló ti sẹ́mà àkókò mọ́pèrètì wà. مما يدل على أن وقت المغرب موسع إذا توقع تفرق المغرب فيه والوقت الموسع هو الوقت الذي يسع للعبادة المقيدة به ومثلها من جنسها في وقتها وقت الموسع ó là kókò tó tú láti sẹ̀sẹ̀ tí wọ́n ní ká ṣe nínú rẹ̀ ó kò tó tú láti tó ṣe irú rẹ̀ nínú rẹ̀ káfíkò rẹ̀ tó jáde. iye rákà mẹ́rin mélòó ló lè kí lákòókò ọdún ọ̀ sẹ́nu kọ́kọ́ wákàtí mẹ́ta àti ẹ̀fẹ̀ sára sí lè jẹun. iye rákà mẹ́rin mélòó ló lè kí lákòókò àti ọ̀tún lọ sẹ́nu kọ́kọ́ tó bẹ́ẹ̀ nà má fi yàtọ̀ sẹ́ńtẹ́mà lè yàtọ̀. أقول المغرب واضحة والوقت المغير هو الذي لا يسع لأداء مثلي العبادة المحددة بذلك الوقت فيه قل له شوف لا تستوي يعني جميع جاي حج تقول لي ساعتي له لوقت جاي رمضان تقول لي بعد رمضان بيجي جاي والصحيح إن شاء الله òní kí àkókò mọ́gírì ó ṣe kí ni ọ̀fẹ́. ẹ̀rí màlìkí ni pé ìgbà tí màlìkà jù bíi làwọn akọ ànábì sọ̀rọ̀ láti nù lákòókò ìjọ wájọ́ kìíní náà lọ wájọ́ kejì ó túmọ̀ sí fákòókò mọ́gírì kò há. ṣùgbọ́n àwọn olùmọ̀sọ̀kúra àdìsí yìí àtàdìsí míì tó wá nípa pé àkókò kò sí fẹ̀ màdínà tí ó túmọ̀ sí pé ìtọ́wá gbẹ̀yìn ti pa ìdájọ́ ìlú síwájú rẹ̀. ẹlẹ́kẹ̀jì ó ní pé ìjọ sọ fún wa nígbà tó mọ̀lẹ́kà jìbìrì ìjọ tó wọn wá lákòókò tó náà ni wọ́n ti wá lẹ́lẹ́kẹ̀jì ṣèkà ayọ̀ tó bẹ̀rẹ̀ ìròyìn tẹ́tí mọ̀lẹ́kà jìbìrì yìí ṣe. ṣùgbọ́n ti báyìí ọ̀hún lọ ní ẹ̀rẹ́dàbí ìṣòro máa ń wá ìṣòro bóòlù ó sọ àtúpà gbogbo rẹ̀ rà ìrẹ́ ìlú tẹ́ bá wọn kí àwọn ti dúró lórí ìtumọ̀ yẹn lọ́ọ̀fà ló fi lẹ́sìn wọn àti má bí báyìí ó ti kọ́ ọmọ lẹ́ẹ̀kan náà ni tó bá tó pọ̀ yẹn náà fìlà tó ọ̀rọ̀ bá kọ́ fún ọ tó sì mọ́ ọ ló nítorí pé wọ́n mọ̀ tó bí dé àlùfẹ́ tó àkókò náà fi fẹ́ ṣùgbọ́n tó bá tó àkókò rẹ̀ fẹ́ ní kọ́ máa fi ìrora rẹ̀ bọ̀ bí ṣùgbọ́n tó àkókò rẹ̀ fẹ́ bí ṣẹ́gun rárá. مثل حديث عبد الله بن مسعود رضي الله عنه أي الأعمال أفضل من الصلاة لوقته فكر الله tòkè wá sí ibi tó bá ti pè ọ́ sọ́run àti ti kọ́ ọ́nà lẹ́ẹ̀kan náà là. ووقت صلاة العشاء إلى نصف الليل الأوسط àkókò ìṣá láti ìgbà táwọn òpapọ̀ bá ti pamọ́ títí tí ó fi di ìdajì òru títí tí ó fi di ìdajì òru ẹgbàá wa kan wà tó ní kí ló tó lẹ ìlàta ò ìdá ìdá ìdá mẹ́ta ò ṣùgbọ́n ẹgbàá wa yìí náà ẹni tó sọ ní kótó ló gbà wá so òun náà fẹsẹ̀ ayé rẹ̀ òun náà fẹsẹ̀ ayé rẹ̀ ilé láti sùwájú pẹ̀lú ìfẹ́ ìlú ilé ẹ̀rọ. bìmọ̀nà tí ó bá jẹ́ pé òun bá máa ń wọ̀ lágbo méje àlùfáàjà lè ti máa yọ ní agbo márùn-ún ẹ̀wọ̀ ìwákàtí tó wà láàrin wákàtí mẹ́wàá rẹ̀ ẹ̀wọ̀ àkọsí méje ẹ̀wọ̀ wákàtí márùn-ún ẹ̀fí márùn-ún tó méje àgbo mélòó aago méjìlá tó ajẹ́pọ̀ aago méjìlá alẹ́ títí dìgbà yẹn o lè kí ọ̀rọ̀ ṣá ẹ̀. ẹsẹ̀ méjìlá tó lè kó fa ẹ̀rọ kékeré àkókò fi gbà láti tí o rẹ̀ bẹ́ẹ̀ ìgbà mi ò lè dáko mọ́kànlá ni gbọ́dọ̀ jẹ́ títí ẹ̀jẹ̀ tẹ̀ wọ̀ àti bí àgbàdà ẹ̀jẹ̀ ń pẹ́ yọ bí sọ̀rọ̀ fi máa ìgbà tó dé àlẹ́ òru kọ́mọ́tẹ̀ tó méjìlá náà lọ́wọ́ àti ewu lórí ẹ̀ rárá. sẹ́lẹ̀ títí aago méjìlá yẹn ó túmọ̀ sí pé wọ́n túmọ̀ táàbù àkókò ti pé ata lẹ́tà ni ọba tí ọba kẹ́mi iṣẹ́ ìdílé gbà ẹ̀ ọ̀gbọ̀n ní ìsìn inú ọba tó lù tọ̀ yàtọ̀ sẹ́ni tí ó wà lọ táwọn ọgbà ọdún wọn tó ń wọ̀ sàún tí ó wà lọ sí lẹ́yìn àtúbà ẹ wo bí ètò ìgbàlódé kò tí ò ń ṣe àyè táwọn tẹ̀sí sọ̀rọ̀ láti wọ́n àwọn òbílẹ ìpínlẹ ìṣẹfà ọgbọn torí di eré ìpínlẹ ẹlẹ àdìbẹ tàbí bá tó mára rẹ ẹlẹmìí tó bá tọ sínú omi sùn lọ kò ní jí tó fẹràn tó bá ti mọ wọn ara rẹ kó tètè fi ṣe àbáfọ àwọn obìnrin àwọn obìnrin wọn ní problem díẹ̀ kó lọ fà á tó gbàgbá ìgbọ́ pé àìrìn iṣẹ́ àìrìn àti níka láwọn dáná dáná dáná ó ti kí níka ó gbálẹ̀ ó ti ńlọ báyà wọn máa kí i àbọ̀ mọ́kànlá ọ̀bà lò mọ́kànlá àbọ̀ ẹlòmíì bẹ̀ ní òṣèlú ní àjùlọ àbọ̀ mẹ́tì gé àwọn òbílẹ̀ tó ń kíkì mi ṣá ọ̀daràn ni ó lẹ́sẹ̀ ọ̀daràn ni ó torí pé àbọ̀ mẹ́tì ní ìsìn kò kíkì mi ṣá ẹ́ ìgbà ìdúrà náà mi ní lọ́la ẹ̀ńtà ìṣókọ̀ àlọ́ àbúrò ẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn kí irun ìṣá láti tètè pé ẹ bọ̀bí ànẹ́bí pé alẹ́ ti sọ fún wa pé ìlà mọ̀nìtọ́sọ̀fẹ̀ sẹ́yìn ìdájì ooru sọ̀rọ̀ tó yẹ kọjá rẹ̀ ní. lórí ilé ilé ẹ̀kọ́ náà ràn ọ́ lọ́wọ́ ìwọ ọkọ tí wọn bá máa ti ọ̀rọ̀. ìṣẹ̀lẹ̀ pé yóò lè ha máa fi lọ́kìrọ̀ won ti oro won pe ti won le ha maa fi lokiro ìṣá ووقت to الصبح من طلوع الفجر ما لم تطلع الشمس ìran àtúkà láti gbàgbà sọdẹ àgbà ti yọ kó tó di pé òòrùn yọ àtúkà àtúkà àmọ́ tó rọra ti yọ àtúkà àtúkà ti jẹ eléyìí jẹ àkókò àwọn àwọn ará èyí tí àwọn ẹ̀kọ́ sórí àlàyé fún wa ẹ̀kọ́ nínú àwọn àdéhùn ẹ̀ lọ torí ìdílé ẹ̀dá mójútó àkókò ẹ̀ sì rí ṣẹ́ bá wọ àdéhùn dáadáa ẹ̀rí pé àti mọ àkókò òun ó ní í ṣe pẹ̀lú jù àti mọ àkókò òun ó ní í ṣe pẹ̀lú jù tó o lè mọ bóòrùn ti yẹ̀sàrí bí ọ̀yẹ̀sàrí bàbá lò ó sì lè mọ bóòrùn ti gbogbo nǹkan ti ṣe déédéé pẹ̀lú gíga rẹ̀ bàbá lò ó sì lè mọ báwọn yìí nǹkan bẹ lójú sẹ́wọ̀n àbí àwọn papà kájú bẹ lójú sẹ́wọ̀n kò sí mẹ́ bàbá lò bóòrùn ti fẹ́ràn bá tọ́jà rí ọjọ́ bàtújù subhanallah torí délé gbogbo eléyìí ó ti pẹ̀lú jù má tí ọ̀dà lọ ojú rẹ̀ má tí ọ̀dà lọ ojú rẹ̀ oògùn ojú tí wọ́n rẹ́kọ́máǹdì fọ́ látọ̀dọ̀ dókítà tó mọ̀ nǹkan ojú má dá sójú o ọlọ́run fọ́ àlùkò torí délé kí n fọ́ a fáwọn alóògùn nítorí ojú ọ̀rọ̀ bàbá ẹ̀ wọ́n á lọ fọ́ra rẹ̀ lójú. bákan náà tìró kí tìró tuntun lè fọ yẹn lójú má lè tójú rẹ ọ̀rọ̀ fọ̀rọ̀ àyè torí pé òun kò ká tójú rẹ láti kọ́kọ́ sọ̀rọ̀ àkókò wọn àyè fún ẹ̀rọ lójú torí lè lẹ́yìn ìjà àkọ́jú ọwọ́ àyè máa pè ọ́ bí màtá àwọn tí mímọ àkókò wọn kó ní ti ká lójú àrùn àkókò tó. bẹ́ẹ̀ ó lè dá ẹni tó pè é nínú gbọ́dọ̀ kí wọ́n sọ fún kí ẹni tó máa ń sọ fún àbúrò ẹgbẹ́ ọ̀nà ìmọ̀ tó. àbíkó ti jẹ́ gbó ní àpò kan tó jẹ́ pé wọ́n ti táìmù pẹ̀lú bá kókó wọn ṣe wà lólùfẹ́ wa àkókò wọn bá ti tó báyọ̀ ọ̀nà pariwo yẹn tí ó kù bá kókó wọn ṣe àdúgbò tí ẹ̀kọ́ ti sọ fún un sọ agbègbè báyìí lákòókò rẹ̀ tó ni wọ́n á lo abo àwọn afọ́jú abo àwọn afọ́jú wà pẹ́pẹ́ tí wọ́n fẹ́ máa lo yóò ṣe ojú rẹ̀ yóò àfọwọ́ sínú rẹ̀ yóò máa lo sórí. so eléyìí ó lè jẹ́ pé eléyìí sórí ẹ̀kọ́ burú káfọ́jú ẹgbẹ́ ẹ̀ṣọ́ máa fọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت àwọn tí wọ́n ń ṣe wọn láàyè lẹ́kọ̀ọ́ nítorí pé bóyá òun kàn máa wò pé iṣẹ́ àlàmọ́ àti òun wàkọ̀ lálẹ́ àbí ó máa ń sọ pé òun máa ń sọ pé òun ní bí òun kan gbogbo ìpàdánù ọ̀kàlálẹ́ kan tí ó lálẹ́ kẹ́rin pa ìwé ìwé. ẹni tó gbé máa ń kí lójoojúmọ́ ẹ ti di máa ń dọ́gba bẹ́ẹ̀ tó jẹ́ torí pé gbogbo nǹkan kan ọlọ́ọ̀fẹ́ bá ti lákòókò rẹ̀ ọ̀tà àkójọ ọlọ́wọ́ bá rẹ̀ tọ́lọ̀ ọba bá níjẹ́ tó lọ́wọ́ bá mẹ́mí rẹ̀ lọ torí èsì ń lọ àsìkò kó jẹ́ pàjà pọ̀ lè ti tù tọ́lọ̀ rẹ̀ tù lọ. àpárọ̀ náà àwọn ọ̀rọ̀ tó lẹ̀ wọ́n ẹ̀rọ fún àfíríkà máa ń fẹ́ tó máa ń fẹ́ pẹ̀lú ìṣà òkú nítorí pé tá a bá wù ẹgbẹ́ rà ìran àṣùbà wọlé ẹ̀jẹ̀ sọ́ọ̀ṣì àmọ́ àgbègbè lọ bẹ̀rẹ̀ lọ sí wọn. tí ọba á máa fi gbogbo àdó tó bá ta ní ẹ̀bẹ̀ náà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá. so ìran àlàátàyè àlàáṣù àti màtí bẹ̀rẹ̀ lọ sí wọn. ìran mọ́kìrì mọ́kìrì ìran mọ́kìrì mọ́kìrì mọ̀gàlù tó ìrún ìṣá ọ̀lẹ́ ní ìrún ìṣá ìṣá ìṣá ìṣá tó bẹ́ẹ̀. Náà, bí gbọ́dọ̀ gbé ìyẹn bàlágà lè sùn lásìkò tí ojú sọ̀rọ̀ ti di aláwọ̀ yìí lọ́mọ bàlágà ó sì kírun áfírí tẹ́lẹ̀ lásìkò tá a kírun láti já tó ojú sọ̀rọ̀ wọn wà ní yellowish colour lọ́mọ ẹ bá ti kó bàlágà màní ìjáde lára rẹ̀ á ní kọ́ lọ́wọ́ ẹ̀ gbàtọ́ bá lọ́wọ́ ẹ̀ so ìgbà tó bá wẹ̀ tán sí ọwọ́ akínrún àpèrè ìrún àpèrè yẹn ti dọ̀rọ̀ ẹ̀ lórí rẹ̀ torí pé ìgbà tó gbà lágàjì àkókò ti lọ àkókò àpèrè kò sí lọ kọ́lá tó fi kó tó wẹ̀ tán ọ̀run ti wọ̀ yọ sàn án àpèrè pa ní ọ̀ràn yẹn àkọ́kọ́ lórí rẹ̀ yìí ti kọ́ mọ́ àmà bílẹ̀ ìpalẹ̀ máa ti kì í lójú ti èrò ti. èrò ti èrò ti mọ̀ pẹ̀lú bí aago méjì ìyàwó ìjà mọ́. tó ló wá jẹ́ pé ẹ̀jẹ̀ yìí ṣe àtúrò ti bọ́ yóò ti jẹ́ bí ẹ̀sìn bí a ti wá wá kọ́tà pàṣẹ pàṣẹ ọ̀sán. tó tó tó wá jẹ́ pàṣẹ yẹn lọ àwọn èèyàn wọn ti wọ́n ti ní ti ṣé ìyẹn ti lọ sí ìrùn tilẹ̀ ìyà òun tó jẹ́ ti máa ń dérò rẹ wà ẹ̀kọ́ ọlọ́run lọ láti ṣàkóso láti òfin ọlọ níbi mọ́sálásí mi àwọn fi látàrí bí àgbọ̀ ìwà ti máa nípa àgbo méjì làwọn àṣọ. ṣé wọ́n á gbọ́ igi àtúkò tó tó wọlé láti tó wà at least quarter after one ọgbẹ́ ti one thirty àwọn àjọ. so ẹ gbọ́dọ̀ wá kí jẹ́ mọ́nu mọ́sálásí yẹn o kí lè má mú bẹ́ẹ̀ ọ́ tó kírun. ṣé bá dúró á kí jẹ́ mọ́nu mọ́sálásí yẹn òfin dá lórí pé ìrìn yóò pẹ́ ọgbà wọn kì í ní alẹ́sìtìyà alẹ́sìmà alẹ́sìtìyà alẹ́sìmà ìgbà tí yà ìyá ìyá ìyá ìyá arímọ́lẹ́mọ́ lọ lórí rí bẹ́ẹ̀ tó lórí ìdílé ló ti jẹ́ pé ìwé ilé yẹn kéde ló ń bá tiẹ̀ lẹ́tọ̀ọ́ àti ẹ̀yọ́ wà á ń sá sí mi ẹ̀yìn náà ìdábì kan lè tẹ̀sí máa kí ọ̀nà àbí èyí tẹ́tù máa kí ọ̀rọ̀ bá tó pa. nìkan ló wà ńlẹ̀ kó tó kọ́kọ́ kí ọ̀rọ̀ lákòókò rẹ̀ tó bá wù ú lọ́wọ́ bá wà kí máa wà wá tó kí mi ní ẹ̀jẹ̀ náà ti là. Àwọn bẹ̀rẹ̀ pé àwọn rẹ̀ lè fún nípa ìdúgbò pé kó ṣẹ́ fún ẹlẹ̀ àti pé báwo ni ẹ̀ṣin máa ń kí nǹkan sùn. Òun náà jọ ọ̀dà sọ lónìí. Ìrọ̀lọ́pọ̀ tó kọ̀ ọ̀dà sọ. Now, lẹ́yìn náà láti ṣe béèrè wà níta tọ́pọ̀ láti ṣe béèrè wà níta sẹ́wọ̀n kó ní ìmọ̀ràn owó láàyè fún sẹ́yìn tètè ìwọ̀dà náà. Òun mélòó ni ó lè ẹni ẹni pàṣẹ pé ìdájọ́ ìfipá àwọn ọ̀rẹ́? Àní ọ̀kan ẹ̀ ọ̀kan. Wọ́n á ṣe àwọn tó máa jẹ ogun rẹ̀ àwọn àdáni àwọn ìjọba náà wọlé tó wọn ẹ fà bẹ́ẹ̀ lọta. iṣẹ́ tó jẹ́ kùbí sáré tó fà lóbi ẹ̀ tàbí tó tó á jẹ pé àtàrà tó fà lóbi ẹ̀ ó gbọ́ sí kó káfí ní ẹ̀dá yóò fi gbọ́ sí ta. tí ó ẹni tí ó pààrọ̀ irun mélòó náà pa irun kan náà tó bá ti pa irun kan yẹn ti ti parí ọ̀dà tó bá wà pa irun kan yẹn tó máa lọ ní dogun rẹ̀ bóun sòwò owó rẹ̀ yùn wọ́n tẹ̀ padà sí bẹ́ẹ̀kì má lè lò sí ilé owó àwọn sòwò yóò ti di gbogbo mùsùlùmí tí sáńkà. tí gbogbo ẹjọ́ wájú wá lórí kèfèrí lábàá máa lé ká tàbí ẹ̀pà rárá o rárá ìtumọ̀ pé wọ́n pa àwọn òṣèṣe ní ìyẹn pé ìwájú adájọ́ ẹ̀jọ́ òfin ní ọ̀pá kéde yẹn fẹ́ kó gbogbo ẹni tó fi bá pa òní dá wàhálà rẹ̀ àmọ́ gbogbo ẹni tí wọ́n bá pa wàhálà lọ́dà rẹ̀ torí pé ẹ̀jẹ̀ ti ọ̀wọ́n ju sí ẹ lọ àmọ́ tó fi lọ́ bá pa tàbí kò sọ̀rọ̀ gbogbo eléyàwó fi hàn wá ibi àìkírun ẹni tí òkírun lọ́pọ̀lọpọ̀ àwùjọ wa ohun tó bi lọ́pọ̀lọpọ̀ ni àìsófin ọlọ́ torí tó fi ọlọ́run bá bá wà ẹnì kó tó má ti fẹ́ nìkan tí ó fi gbogbo ẹni tó náà máa wúlò ọ̀daràn bẹ́ẹ̀ ẹja ọbẹ̀ ẹlẹ́wọ̀sì bẹ́ẹ̀ lẹ́yìn náà ìjọba òde máa kó ìkírun àbíkẹ́ni kò pè ọ́ lẹ́jọ́ ẹnìkan náà pè ọ́ lẹ́jọ́ kékeré kírun ẹni jẹ́ bàbá rẹ̀ ẹni jẹ́ màmá rẹ̀ ó jọ ọmọ ìyá lórí ìjọ kó lè jẹyàwó èyí ẹni tí èké rẹ lẹ́jọ́ ìwọ̀n àti bá wá wájú adájọ́ wọ́n wà mẹ́rin wá lórí pé kì í bàtà máa wá àdúgbò náà kọ́ fẹ́ ìdúgbò yìí jẹun kálá. Abájẹ́ ẹjọ́ pé ṣùgbọ́n ìṣẹ̀ tó máa ń kí lọ aago méjìlá wọ́n eleven thirty. Náà la sọ pé ẹjọ́ máa ń mọ̀ ọ́n. Ó mú ọmọ náà ló máa ń mú ọmọ náà lẹ́rìí sí ìtura ni wọ́n ti máa ń lọ àwẹ̀ fọ́tì àwẹ̀ fọ́tì ni wọ́n máa ń lọ tó fọ́tì lọ́rọ̀ pa. ọ̀dà tó kò wá ní ọ̀pá lọ ẹ̀tọ́ bá tó ń sọ ìdílé rẹ̀ ọ̀pá lọ ẹ̀tọ́ bá ti gbà lọ sí fún ọ̀rọ̀ rẹ̀ ìkọ́ eh, mo kó máa ń wọ̀n báyìí. ọ̀dọ̀ta lápọ̀pọ̀ wọ́n ní tí olùkó ọ̀gá tó méjìlá àgbo méjìlá tó fi níkà wọ́n tó ní wọn tó bá rẹ̀ pọ́ǹtì sábà tó bí mo bá rẹ̀ kílẹ̀ yóò tó sọ kẹta. kèsè ìṣẹ̀ráàpù lélẹ̀ kèsè ìṣẹ̀ráàpù lélẹ̀ eléyìí wọ́n á sọ wípé àkókò bọ̀rọ̀ àti àṣù ń bẹ fún àwọn àtìlẹ́gbọ̀n wà lópin ìgbà tó lọ́ọ́ bá ti wọ̀. àkókò mọ́tìrì àti ìṣẹ́ ń bẹ lèmẹ́ńkà lẹ́bẹ̀ẹ́ ọdún máa lẹ́nu. يطلع الفجر tó eléyìí ò lè ṣe ṣọ́ nípa pé àkókò wọn fẹ̀ fẹ́ẹ́ tí wọ́n lóra ń bẹ fún kó tó di pé wọ́n wọ̀ àkókò wọn fẹ̀ fẹ́ẹ́ tí wọ́n lóra ń bẹ fún kó tó di pé àgbàdà rẹ̀ yọ̀ kí ẹ̀sìn ìṣúra fún wọn abẹ́ ṣòro ìṣúra fún wọn ti dáhùn sọ ní ìsinmi pé tọ́kà máa ti ń tàn ìsìláta sọ̀rọ̀ níbi bíta ìlú. Ìgbé kákò gbogbo ọ̀rọ̀ tó tán tí a pè tó bẹ̀rẹ̀ àwọn òkúta mẹ́ra. Kákò gbogbo máa gbé ọ̀rọ̀ tó tán kí iṣẹ́ àwọn tó bẹ̀rẹ̀ kákò òkúta mẹ́ra sílẹ̀ máa fẹ́ weekend kọ̀yẹ́ tí wọ́n náà dára sọ̀tún ní ẹ̀rọ afọ so wọ́n sọ pé ẹ sọ pé lókun ìgbà tí ìgbà tẹ̀ ẹ̀rọ ẹ̀kọ́ máa fún ọ lọ́la sẹ̀yìn ọ̀rẹ́ ìtọ́ ọ̀sẹ̀ ní kọ̀díṣàn fún fún ẹ̀sẹ̀ tó ọ̀sẹ̀ o ó tún dẹ̀yìn ọ̀sẹ̀ méjì alọ́kùnrin àhàn tó àti ẹ̀sẹ̀ tó ọ̀sẹ̀ mọ́tọ̀dá ti pé bóyá mùsùlùmí tí wọ́n jẹ́ mùsùlùmí nìkan kò fi ẹ̀sìn náà náà. àwọn tó máa sọ pé màá fọ́ lọ́la lópin ìgbà tó ọ̀gá tẹ̀ ṣe eléyìí wọ́n àbẹ̀rẹ̀ tẹ̀. náà parí kẹsàn-án àwọn àtúntò. ṣé bàbá ìwà ṣe kí ọba kírun jọ wọn wọn ti kírun wọn àwa rí àkójá kírun ṣé a lè fi jọ wọn. kò sí tó burú mẹ́rin lókun bàtẹ́ ìdásílẹ̀ náà fi tani jẹ̀mọ́ fìtínà àwọn ará tó fẹ́ kí òun lẹ́yìn lè máa wọ̀ ọ̀sẹ̀ ìjà wọn kíláàsì ti pẹ́ wọn náà ti lẹ́yìn kan pẹ̀lú wọn ti sálámà ya wọlé ọlọ́wọ́ gbọ́ wọ́n wá gbọ́ ìwọ náà láàrin lánàá ìwọ náà lónìí ìwọ náà ilé ẹ̀ka wá àtẹ̀ jẹ̀mọ́ fìtínà àwọn ilé ẹ̀ lábẹ́ òfin á lè yí jáde àti jẹ̀mọ́ àti jẹ̀mọ́ àmọ́ ẹ̀ bá àwọn oníṣẹ́ so ẹ wá rí bẹ́ẹ̀ sí ẹ̀ bá ẹ̀yin náà fẹ́ kí jẹ́ máa kòkòrò amanda condition ẹ ẹ máa mú yàn bọ̀rọ̀ tó lè máa mú yàn láti bí yàn láti ló fẹ́ so yàmá yín ò gbọdọ̀ pọ̀ tó yàmá dára pọ̀ ẹ̀dùn bí wọ́n máa túmọ̀ sí pé yẹ ẹ̀mí ni àtìpọ̀ láti ọ̀pọ̀ yẹ làwọn tó wá ní mọ́tíláṣí ojú ọ̀nà làwọn ń rí àjò mọ́tíláṣí ọjà mọ́tíláṣí sùkúù tí o nílé máa ń ẹgbẹ́ ògbẹ́ tó bá ti dé kó kí tiẹ̀ ní lábàá. Nà. Tí wọ́n tẹ́lẹ̀ bí káyọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ìkẹ́ ìdílé tí fọ́sà àtẹ̀lẹ̀ bọ̀ dábàá ìlú tẹ̀sán pọ̀ mọ́ fún máa ṣòkòtò ní wọn fún ìbáṣà. Òfìkì pọ́ńtà. Mo wá wà nínú. Ká ní wọ́n á kà fúra lọ́sìn àwọn ìlú àjọ wọn kì í wọn tó bẹ̀rẹ̀ ṣe ìbádàtẹ̀ ṣe ṣe ìran táwọn yẹn kí ìbádà wọn ga ìpè lọ látàrí pé bí àyè òzò kí ó jẹ́ ìdàpẹ̀lẹ̀ kan sókè ìmáàmù á ti sọ. ìwọ ọ̀pọ̀lọpọ̀ kájọ. ṣé o mú àwọn ẹgbẹ́ náà nìkan wọn. wọ́n fẹ́ kí wọ́n. lábẹ́ òfin àwọn kájọ Ele não é uma força l'ultimo lavoro attuale è fuori. Sotto al corso che l'ultimo lavoro attuale è fuori. O anche si scopre, ma non si scopre. Se tu non fai qua, non chiude. O qua, non chiude qua. So, così qua, non si chiude qua, non la cosa si scopre, non la cosa si chiude kọ́lá tó ti gbé ọ̀rọ̀ tẹ̀ tó sókè lọ́nà tó ti sọ bẹ́ẹ̀. àwọn yóò gbóhùn sókè ló fi hàn náà tó wà lẹ́yìn oṣù máa kọ́ sí omi. àwọn anípẹ́tùrú pé tẹ̀mẹ́ ẹlẹ́ẹ̀kejì ni ọ̀rọ̀ àti sókè rárá tó tẹ̀ wọ́n àti sókè àkọ́nìṣọ̀ rárá. Tẹ̀sán kọ̀tọ̀kọ̀tọ̀ tí wọ́n á lẹ́yìn ẹ̀rọ pọ̀. Ẹ̀ẹ́dẹ̀rẹ̀ yìí náà wọ́n ti tó wà ó ní í pẹ̀lú pé nígbà tí òṣìṣẹ́ ti lọ sẹ́yìn náà á pa ni. Ká kírun sí la títà lágbára gbàtí èkírun gbàtí èkírun àwọn òkírun sí la gbàtí èkírun àtẹ́sórí tí àwọn mùsùlùmí àti ogun rẹ̀ bó láti wá sí ẹ kò lọ fáwọn ìjọba mùsùlùmí ẹ wà síwájú fáwọn mùsùlùmí bíi tẹ wà yẹn. Bọ̀dá dúpẹ́ sílẹ̀. Ó ti ronú lọ pé ẹ̀rọ alákùnrin ha ẹ kò lọ bá sí ọgbà mùsùlùmí tọ́ ti ẹ̀yà ìdílé. Ṣé ẹ lè.

ọmọ ike ìmọ̀ràn àwọn àní ọlọ́pọ̀lọ́ tó ti lè mọ̀ràn àkọ́kọ́ àtúntò ẹ̀yin náà ti bá àkọ́kọ́ lọ ní ìwò ẹ̀rọ púpọ̀ tó because kó dúró bí ti lè mọ̀ràn àkọ́kọ́ ti dúró ó túmọ̀ sí wípé you your your prayer is equal to his own prayer kò sí pọ̀ ìtòlẹ́jọ́ máa lákòókò dàbí jẹ́mẹ́lẹ́kejì lẹ́yìn náà jẹ̀má ìgbà tí lèmọ́mù yìí máa ti ń dúró mbẹ́ ọ̀hún tó túmọ̀ sí náà jù ní pé ẹ̀fẹ́ ọba tó lè má mọ̀ náà gbogbo ojú ti dá fìtì náà lẹ̀ má mọ̀ ní náà. lẹ́yìn náà ibo ni wọ́n ti kí jẹ̀má ẹlẹ́dì sẹ́yìn ní kọ́kọ́ mọ̀ tí lèmọ́mù ẹlẹ́dì tó dúró láì lè má kọ́kọ́ mọ̀. ọ̀nà àpọ̀ mẹ́tíláṣí onírìn àjò nífẹ̀ẹ́ kan lọ wá ìgbà ẹsẹ̀ nínú sùkú náà kí n bẹ̀rù gbogbo ẹjọ́ bá ti dé náà jẹ̀má yìí lọ ẹ níbi tí a bá tuntun bí ẹ̀dọ́gbọ̀n ìjẹ́ ìjẹ́ pápá àwọn ọmọ jẹ̀má náà tuntun wọn bẹ̀ àdúrà ẹgbẹ́ yóò gbóró òṣùpá tó bá yẹ kí mọ́sálásí kan ní wà tó ti nílé máa ń tó ní jẹ̀má tiẹ̀ ẹ̀ka wá dé ìwọ́ bá lọ dúró ọdún ọ̀pọ̀ jẹ̀má tí wàhálà bá ṣẹlẹ̀ dáadáa ẹ mọ̀ pé lóòótọ́ àwọn èèyàn máa ń torí rẹ̀ para wọn gan ni sílẹ̀ máa ń mú wọn sọ fún ìmọ̀ fẹ́ni sọ́mọ̀ ti á sírun tá a kí náà iná ó tún wá láyà láyà wàá lọ bẹ́ẹ̀ rẹ̀ gbogbo tó ti dá wàhálà rẹ̀ náà kọ́dà ìjọ ti sọ pé ìjọba yìí ọ̀gbọ́dọ̀ tó pọ̀ tó tẹ̀ máa lákòókò òun náà tó nítumọ̀. ẹni tí wọ́n ta kí ìrùn jẹ̀mọ́ ìyẹn ìmáàmù kan ṣòwò tó kẹ ìyá ló ti dán máa ń rà ẹni pé ti máa la gbọ́n sí ọ kúrò làwọn ti wá lẹ́yìn. Ìjọba kófin kó dé ní ọdún làbá ti kí ọ̀dà sálámà ìgbàgbà. Yẹ́s. Ìkọ́ kí ló ń bẹ̀ wá kírun pẹ̀lú ìmáàmù. Ṣé ìmáàmù yìí pé ẹ̀sìn ká kírun sí àwọn ẹ̀jẹ̀ yìí? Àtúntò pàtí ọ̀rọ̀ nípa tó ọ̀pọ̀lọ̀ kí jàmáà kejì fi wáyà ara rẹ̀ iná mo sọ pé tẹ̀ bá jẹ́ jàmá fìtínà tó kó gbogbo ilé ìjàmá fìtínà. ẹ̀yọ́ máa lè ní ọ̀dọ́ wà náà wọ́n ti lé wọ́n ní kílè má mo bá jẹ́ kó ló pè é kò sí ẹ̀sẹ̀ tí ọba pè é. àdúgbò lé pé ẹni tí ń pè é ló pè é kò sí lè má. wọ́n á dúró títí títí àwọn tẹ́ máa tó dé wọ̀n dé àwọn tẹ́ máa tó dé wọ̀n dé àwọn tẹ́ máa tó dé wọ̀n dé. lọ́ba ti kọ́ ọ̀nà lọ́ba dáhùn kí ìmáàmù Málíkì gbogbo ohun ní jàmá lọ́dọọlọ́ọ̀ tẹ́lẹ̀ omi bá ti tó lọ fẹ́ kí jẹ́nà kó lé wọn. yẹ ọwà ọwà lọ́jìk àbí ọwà lọ́jìk ọwà lọ́jìk kí ni ìtumọ̀ pẹ̀ fìrún gà. àwọn afìrún àwọn atolódó títítítítítí egbèrègbè egbèrègbè ẹ̀kọ́ wa àwọn àti asàlámù àdéhùn àwọn atúndé ẹ̀dẹ̀ ọ̀rọ̀ kálukó dáhùn ẹ̀dẹ̀ ọ̀rọ̀ ara rú rẹ̀ torí nígbà mi tó bá sọ fẹ̀lẹ̀ tó fẹ̀lẹ̀ ọ̀rọ̀ mi sọ táwọn sí i. ìrọ̀ àti agbẹ́fẹ́ kí ló ti bàbá kan lọ wọn fẹ́ wá pé kàyà sí àná. àwọn òní sọ ọ̀rọ̀ àdúgbò lẹ wà lẹ́yìn akẹ́kọ̀ọ́ tó wọ́n akẹ́kọ̀ọ́ wọ́n tó ń ìtẹ̀lé àbá wọ́n á wálé tó wọ́n pè ẹ̀dá jù wọ́n òye tó bàbá yóò bá tó tó wọn á tó nǹkan ìwà àtúndé wọn á gbé ogun yín pọ̀ ẹjọ́ ra ẹjọ́ ní ọmọ rẹ àwọn ọmọ rẹ wọn á tilẹ̀ kí ọmọ rẹ kó o fẹ́ bá tilẹ̀ kó o fẹ́ bá tilẹ̀ kó o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت